على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى أخوف الله أبا أتو عليكم إكرار ويجب أن محمد صلى الله عليه وسلم حديث في أفريقيا يعني باب وضاع حديث أبو عائشة رضي الله عنها وعنها رضي الله عنها ربى حديث برضه هي وعائشة ونقضى يونسي قالت من قال رسول الله صلى الله عليه وسلم ṣùgbọ́n ló gbọ́ náà bá sọ pé ọ̀gbọ́nà mẹ́rin ẹ̀fọ́ àbùkùnà. Ànábì sallallahu alaihi wa sallam sọ fún wa ẹ̀fọ́ pé ẹ wù dáadáa o. Kálí ẹ̀kú jẹ́ ọmọ ẹ̀yà yín. Fẹ̀yìn ni mo rọ̀ nínú ìmọ̀jẹ́ à. Nítorí pé ẹni kan kà pé ẹni yìí ọmọ ìyá yín ló jẹ́ níbi pé ọyàn tẹ́ ẹ mu ó pa yín pọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ọyàn tẹ́ ẹ mu lámòyó ni ó ti pé ẹni tẹ́jọ́ mu yà pọ̀ ìwọ nìkan mú ọyàn ní náà rí ọyàn tẹ́ ẹ mu lámòyó sókà sókà ti fára ẹni tẹ́ bí ń pa ni onílù ẹni bẹ́ẹ̀ làákà pé ọmọ ìyá ni yín látara pé ẹgbẹ́ ọmọ yà pọ̀ ẹ ti pàṣẹ fún wa níjó ní pé mm, ọ̀rọ̀ ìfún ọlọ́yàn tá à ń sọ yìí èyí ti pé bọ́yá ìfún lọ́yàn mm, ìyá sọmọ là ń sọ. ìyẹn ni pé ètò bá fi lè mú èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá fi lè mú obìnrin kan náà kódà kan má jẹ mọ̀lẹ́bí kódà kan má jẹ ṣáàbù kan náà irú àwọn báyìí wọ́n ti di àbẹ̀wò ara wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá ni wọ́n jẹ́ wọn ò ní fi ara wọn pamọ́ mọ́ wọ́n lè rí wọn eré ọmọ ìyá wọn sì lè rí wọn. lànà ìbùsọ̀rọ̀ lọ́wọ́ àlùfáà sọ fún ìyàwó Aisha nítorí fatana ló sọ léyìí. ìyàwó Aisha lẹ́nu kẹlú wà lọ́wọ́ lọ́jọ́ kan. àlejò wọn ń gbúrò pé àbẹ̀nìkan bẹ lọ́dọ̀ ìyá yìí. síbẹ̀ pé àwọn méjèèjì wọ́n jọ ká pọ̀ ni. kò sẹ́ni kankan bẹ́ẹ̀ lẹ́yìn Aisha àti ẹni náà. Ànábì sallallahu alaihi wa sallam Ànábì mọ́ni háàbà tálẹ́ lẹ́yìn tí wọ́n pẹ̀lú rẹ̀ yìí. Kọ́ọ̀lá kútù àìsàn pé àárín náà bọ̀ ọmọ ìyá mi ni ọmọ ìyá ọmọ ìyá tí ọyàn múmú tó pàwá pọ̀ òní pẹ̀lú mi. Ṣèkú tó kọ́ ọmọ ìyá àwọn nínú sí yìí. Nígbà tó ọmọ ìyá àyàn ìyá jẹ lọ ìyá lẹjọ wà papọ̀ ní họ́lúwà ní àìsàn pàkókò pẹ̀lú ọmọ ìyá yẹn tí wọ́n yé yà náà pé ọmọ ìyá tó léwu o kì í sọmọ ìyá dúdú o kì í sọmọ ìyá pé Abubakar ló dé mi àti ẹ ọyàn mímú ló sọ wá di ọmọ ìyá sanabi sallallahu alaihi wa sallam wa sọ fún àyíká gbọ náà ń bá àyíká sọ̀rọ̀ a máa ń lo pọ̀ mẹ́rù gbogbo gbà fún bá àwọn obìnrin sọ̀rọ̀ ṣùgbọ́n ní sèké kí ti ábẹ́ àjẹsán ní jẹ́ ẹ̀yìn obìnrin dé etí ìsọfún yìí ni pé ẹ wò dáadáa kálẹ̀ kó jọmọ ya yín nínú àwọn tí ọyàn mú un báyìí pọ̀ ẹ wò dáadáa o nítorí pé ọyàn tá a sọ pé yẹn mú ó pààyàn pọ̀ kí yẹn fi hàn dọmọ ya rẹ ní òun lọ ọyàn tí yẹn bá mú lámòyó níbi hadithi ẹ̀rí pàdé hadithi kan náà ní ọ̀sẹ̀ tó kọjá lọ tó ń sàlàyé pé ní a ah, kìí ṣe má sọ àwọn ọmọ kọ̀ọ̀dáàdì kìí sọ èèyàn tó yẹ kàn mú tó mú bẹ́ẹ̀ kan àmúgbẹ́ méjì tí wọ́n sọ pé àwọn ti gbọmọ ìyá náà nù sọ adé pé wọ́n ti kẹ̀ sí wọn ẹ̀ pé aṣojú ọ̀nà pé tó dà wọn mí ni pé ọyàn tí yẹn bá mú wọn ti tóbi mẹ́ta ń tó bá ní sè so òun náà ní ibi láàfọ̀ pé ó jẹ́ ọmọ ìyá ẹni ti ọyàn fún mi lẹ́gbọ́n òun kọ́lá àdàbẹ̀sọ̀rọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم وعليكم السلام ورحمة الله وبركاته tó jẹ́ pé ṣé wọ́n fẹ́ máa practice àdéhùn ọ̀tá sọ yìí. Ọ̀pẹ̀ gbogbo bá jọ ànábì náà lẹ́yìn káwọn gbìyànjú àti practice rẹ̀. Iná gbọ́dọ̀ practice nílò àbílẹ̀ gbọ́n. Àwọn á ní pé bóyá àwọn ọmọ tí wọ́n gbọ́dọ̀ wọn. Tí wọ́n wá fẹ́ wọ́n bóyá eh, yàrá fún débi pé ìyá yìí ò obìnrin ò ráyè farapamọ́ fún wa wọ́n wá mú ọyàn wọ́n fún sínú kọ́ọ̀pù fún wa wọ́n lè ní àgbọ́yé yìí níbi àwọn àdéhùn mi wọ́n lè ní àgbọ́yé níbi àwọn àdéhùn mi ó wà náà sàábì ànábì sallallahu alaihi wa sallam tí arábìnrin kan tó lọ gbígbàjarì bá ní Muhammad pé ọmọ bí àbúrò bí kàní ìrántí ọkùnrin yẹn pé ẹni tó jẹ́ àbúrò rẹ̀ ó ṣàdẹ́nìkan tí ń gbé ọ̀dọ̀ rẹ̀ tó yẹ pé kò lẹ́tọ̀ọ́ láti rọrùn. àmọ́ bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú rẹ̀ wọ́n máa ń rí pé tó máa ń fara pamọ́ pàdé káwọn máa ti síta wọ́n máa ń rí pé bí ìgbà tó ti máa dùn mọ́ yàn. àlẹ́ gbọ́dọ̀ àdídìyì ọ̀fun lọ́yàn ọ̀fun lọ́yàn rẹ mu ah, wọ́n fún anábì pé ah, ẹ̀ẹ̀mẹ́tò sọba gàgàrà yẹn ni kí á ní kí n gbé ẹni tó ti dàgbà tó tó wá gbé sẹ́kẹ́ndì yẹn ti dàgbà lójú kó mọ sọ́bà fúnra yẹn ti ń fẹsẹ̀ lélẹ̀ ní ti ń dá tó bí ó gbé tó ọdún mẹ́ta mọ́ tuntun ọdún mẹ́rin kọ́dà kò ní tó ọdún márùn-ún fẹ́ẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n ó jẹ́ lójú bàtà nàbí ní kò lọ fún lọ́yàn alábìlẹ̀ ah. ah, fún lọ́yàn ni ó ṣe ṣe kẹ́kọ̀ọ́ di píkì làwọn ni pé kò ṣe pé yóò gbòjára dùn pé yóò gbé ẹ pé òun ló márùn kí n sí àyálẹ̀ fún ṣẹ́gẹ́dì ni so ó ṣe kẹ́kọ̀ọ́ wà lọ́wọ́ tààrà pé bí àbíjẹ́ wọn ti rí àgbọ̀yàn pé kó sàti mọ ọyàn yẹn kọ́mọ jẹ́ mọ̀jára dùn pé kó mọ̀jára dùn pé kó kà mú dalẹ̀ sí nínú ọyàn náà ṣùgbọ́n ní but bọ́ wọ́n máa kíra ní wọ́n máa ti kó ó bọ̀ jẹ́ pé wọ́n bọ́ sí yẹn mọ́tò gbìnà èèyàn mú nǹkan ẹgbẹ́ olóyìn alẹ́ ní kò mú mú ẹ̀wọ́n ní hadith àlàyé tá a ti fọ́n gbà náà wọ́n tó bọ̀ sí kọ̀ọ̀kan àti tí pé hadith ti pé ó yà pé mẹ́ta mọ̀ pé bọ̀ tó márùn-ún ni tó tó pé márùn-ún hadith wà ní bùkọ́ wà ní mọ́tìlẹ́ ṣètò yẹn mọ́tò tó yẹn pa tó jẹ mọ́sọ márùn-ún òun lákàkún pé ó sì kán nírú àfikù yìí látara hadith yẹn lọ́láwù tààdà àdàbí sọ́ọ́d ọ̀sọ̀lọ́lọ́hù alàmàdé nínú mahamadin wà láàlìhì wà sàhábìhì wà sọ́dílẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته